dáadáa ni. ọmọ ogójì rẹ òun náà ni ó ṣe ń yà mí lẹ́nu pé ah, irú ìwòlẹ̀ tó kọ yìí mo ṣáà ti bẹ̀ yín ẹ̀dẹ̀ tí ní kò sí wa lọ. <laughs> o ti bẹ̀ mí ẹ o ti bẹ̀ mí èmi náà dẹ̀ ti gbẹ́bẹ̀ ẹ̀ ìyẹn ò dẹ̀ gbúdọ̀ dá wa dúró láti má ṣiṣẹ́ tó yẹ ká ṣe you see ẹ̀yin ẹ̀dìyẹ ó ń bá àpáta gàǹgà forí gbárí If you have thought of this, you wouldn't have been rubbing shoulders with me. Yeah, but sir, nígbà tẹ wo eléyìí ní wá sí ẹ You would níbo lẹ ti fẹ́ kí ẹ kí n bẹ̀rẹ̀ sá. Ah, ibi tó bá wù ẹ́ ni kò ti bẹ̀rẹ̀ o ibi tó bá wù ẹ́ ni kò ti bẹ̀rẹ̀. wo make sure pé o tiẹ̀ máa dúpẹ́ gan wípé alẹ́ ẹ̀tọ́ àtún fún ẹ lówó oṣù mẹ́rin pẹ̀lú ẹ lọ drop gbogbo kọ́kọ́rọ́ mọ́tò tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n àtàwọn files àti laptop everything gbogbo property of this company tó bá wà in your possession lọ drop gbogbo ẹ and get out. sir yep. ah, ah. hello báwo ni. fine sir. ẹ kú iṣẹ́ bọ̀bọ̀ yẹn ìṣọ̀lá ó ti ń jáde nísìnyí make sure pé gbogbo kọ́kọ́rọ́ mọ́tò tó wà lọ́wọ́ ẹ̀ àti laptop àtàwọn files àti gbogbo property company tó bá wà in his possession make sure pé ó drop gbogbo ẹ̀ kó tó lọ. okay sir. and call the uh, pe security. no problem sir. kẹ ẹ ṣàṣẹ tọrọ lè o gbọ́dọ̀ jáde pẹ̀lú kankan o. all right sir. all right. fẹ́ ṣàlàyé kankan fún wọn lásán ni. ẹ máa padà wálé sí i. Ah. ẹ nà because tí wàá ní kẹ lọ́ọ̀sì gbogbo nǹkan tẹ kó dání ẹ̀ wọ́n kò máa tọ̀ ọ́ dáhùn so ẹ máa nílò Yeah, hello. Báwo baby? Ṣé o ah mama dúpẹ́ ó <laughs> mọ èmi ò ní ṣèlérí kí má mú ṣe yes ẹ ṣó mọ̀ pé tí ẹ̀kẹ́ ọmọ ẹranko ò bá bàjẹ́ tọmọ èèyàn ò ní dùn hmm. ẹ̀kẹ́ ọmọ ẹranko ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ tó ń sìn so kí tiẹ̀ wá dùn ló and i promise you o gbọ́dọ̀ resume iṣẹ́ lọ́jọ́ monday. ìgbà wo lẹ fẹ́ banújẹ́ dà báyìí ìbànújẹ́ máa ń ba nǹkan jẹ́ sí ni hmm. ìbànújẹ́ ò dẹ̀ sọ pé ohun tó ti bàjẹ́ kó padà wá di àìbàjẹ́ wò ó dẹ̀ǹdé ìwọ ni kò túraká o kó ba lè tuyàwó ẹ nínú. mọ́mí kò easy hmm. kò easy ah ọmọ ọdún márùn-ún ó mi ọmọ iye ọdún tá a fi wá ọmọ yìí kó tó di bọ́lọ̀ ń ṣe fún wa a tún wá rí tán odidi ọdún márùn-ún gbáko àárín mi ìbílẹ̀ tí wọ́n á dé tán ìyẹn náà tún fòṣánlẹ̀ òtún kù mọ́mi kò yí sí i kò easy as in ẹ understand kò easy. wo ọkọ mi ọkọ mi sórí ọlọ́run tó ṣe ti àkọ́kọ́ ó dá mi lójú pé ó wà lórí ìtẹ́ ó di dandan kó máa ṣe mí fún ẹ ìwọ ni kó pa ọkọ ẹ pọ̀ sọ́nà kan o ṣó ti gbọ́. mọ́mi òun ní kí ẹ bá mi bẹ̀ kó má fi ìròṣẹ́ rẹ̀ léṣe sí mi lórí in fact inú mi tẹ̀ dùn wípé ẹ̀yin náà wà níbà ẹ̀yin náà fojú ara rẹ̀ bó ṣe ń ṣe nìyẹn o. Mm-hmm. láti ìgbà tí ṣẹlẹ̀ ló ti ṣẹlẹ̀ ah. and she has refused to eat. ha wúrà ṣó fẹ́ pa mí ni tẹ́mi bá wà ìrètí sì ń bẹ o wò fúnra mi báyìí ni màá lọ dáná màá dẹ̀ make sure pé ó kí n tó kúrò mi báyìí. Ah, ah. I'll be glad if she eats. Hmm. Dear, Kúnlé. Mi ò rí ká ẹ níta. Ṣé ò gbé wá sílé yìí? Báwo ni? Ṣé wàá kì í? Tí ń bọ̀. Ṣé òògùn gbogbo ti ń bọ̀? Ṣé òògùn ni mo twenty. Oh, kò dẹ̀ máa wọ ọkọ mi. six thirty ni mo ti close tírélà olórí burúkú kan ló wọlé lulẹ̀ tó lọ block mirror tó cause greylock. ìwọ ló pọ̀ yẹ máa pé tó bá ń sọ àwọn ọ̀rọ̀ gbà so you expect me to believe gbogbo òṣì tó ń sọ jáde lẹ́nu o expect kí n gbàgbọ́. ẹ ọkọ mi ikú tó ṣẹlẹ̀ nìyẹn o if you think i'm lying you may ask our neighbor mr Jimobi we both went through the situation okay. believe me. o ti yẹ no problem no, it's alright. omi ni mo mu. omi ló mu. tó fẹ́ dààmú. ó gbádùn ìwé ni rọ̀ wèrè omi omi miracle sọdọ̀ ti lẹ́nu ẹ̀ àbọ̀tí kọ́ ló rìn lẹ́nu ẹ̀. ọtí ọtí ọtí ee òótọ́ ni òótọ́ ni wúmà yìí mọ́mí omi tá a sachet water àwọn ló ra venza nírọ̀lẹ́ àwọn ló dé ra red wine tó ní ká fi wẹ̀ believe me díẹ̀ báyìí ni mo mu. ẹ̀mùsọ̀ lórí gbogbo gbẹ́rù ṣe sọ́jà ni gbogbo ṣe lọ ní òfò wa ó ṣubú mi ṣe bá ti wòlé tó lọ mú náà lóye ìgbà gbogbo kọ̀ọ̀kan sílẹ̀ àbí. Kishola, this is the third time that you let out the animal in you. Why? Why? mo rò pé ó ń gbádùn ó ń sínwín ni ó dà kórìí ẹ̀ ti dàrú èmi anima mi àbí màá fa anima yẹn wò dúró kí n panya kí n panya anima yẹn wò orí ẹ orí ẹ tún bẹ dàbí yẹn o ṣíwí sá ẹ wò nǹkan náà òpònú ayọ̀ o tí ó mọ́ ti wèrè tó fẹ́ mú mọ́ ti wèrè yóò o ó gbàgbé kó fọwọ́ sílé oríṣiríṣi kiri mọ́mí kì í nílò ra vẹ́ńsà ẹran ẹ̀ṣọ́ máa lóṣù síbẹ̀ àbó òṣù lónìí o mọ̀ ọ̀kan tó yẹ kó lọ ṣe wọ́n ti kọ̀ọ̀kan lábí sí ọ̀dọ́. gbogbo kí n tó wá lọ rà mí kò síṣẹ́ mọ́ ilé ìgbẹ́ yóò fò bọ̀ lórí ẹ̀yìn mi. one prof. prof. <laughs> baba agbalagba. that is me. okay prof. yeah. i have one question to ask you. can you please project. speak louder and let me hear you. professor. yes. to prove that you are a professor. okay who was the first governor of Lagos State? Yes, the first, the first and very first governor of Lagos State is nobody but Brigadier Mobolaji Johnson. Oh, ho, ho, ho. bravo, bravo. Now listen, now, now listen. That is that is exactly on the twenty th of May nineteen sixty-seven. Where were you in the year nineteen sixty-seven? Who was the first governor of Ondo State? Oh my God. Oh, why is my brother Abiose? Why is my brother Abiose? Why are you trying to finger my brain when I'm not a woman? You cannot be fingering my brain, Mr. O'King now listen the first governor of this noble state of this noble state of this noble state of Ondo state is nobody but Moses Fashenyo of eight to two thousand 2001 2008. Bravo! Bravo! Bravo! Bravo! Bravo! Fly, prof. Oh boy. Ìwé ló pa grandfather mi. Hmm. Ìgbé. Ìwé. Ìwé. Yes. Àròwọ̀ sí grandfather mi. Hi. Truly you are a prof o. Oh no don't touch my book what is this ogbe emu you are giving me cup what is mean of cup go and bring aha if you want me to take emu go and bring aha ó ní ní Galilee fẹ́lọ́ Jésù sọ mi dọ̀tí o ní Galilee o fẹ́lọ́ Jesus sọ mi ó fẹ́ ló jésù sọmi dọ́tí o. ẹ fún ọ ní a. ó ní gádìlì o. ṣé kò mọ èèyàn tó ní tẹ́lẹ̀ ni. fẹ́ ló jésù sọmi dọ́tí o. The prof, the prof. This is prof. Almighty prof. I greet you. You are most welcome. Thank you, sir. Please join join us. ẹ kí àwa náà ẹ kí àwa náà ṣé prof ló wà lórí ìjókòó ni. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀. pàtó òní o. ah ah ah sorry uh, are you two involved. you mean the, the two of us. yes oh, oh, oh, I'm sorry. Oh, uh, what I'm trying to denote, or no, I'm not, I'm not talking connotatively, is that are you two people together? You mean the, the both of us? The most. I don't understand, sir. Or you come together. Ah yes, I'm on road. I get it. Ẹ ti ń pèsè mi. Ah ẹ wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ẹ máa ní láti kú fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà àìmàdúrà gba kìrìsìtẹ́nì òun ló fa kí èṣù ẹni bí ni kó máa dún màwúrú màwúrú wọn wọn kò sí kò tàdúrà ṣe tì ṣóyè yín sìn. Hmm. ẹ ṣe máa àdúpẹ́ àtúbọ̀ máa kún fàdúrà sí a máa gbà dáadáa. ẹ máa rọpẹ́ dáa ṣé tẹ́yìn bá dúpẹ́ kí ni kémi máa dún ṣé tìtọ́jú tẹ́ ń fún mi ni àbí àwọn ẹ̀bùn rẹ̀ gẹ̀jìrẹ̀gẹ̀ tẹ máa ń fún mi ní gbogbo bàtí máa sọ́dọ̀ yín ẹ wo ẹ̀yin lẹ ṣe jù. kẹ bá mi kíyàn ẹlẹ́ja kẹ ni wọ́n ṣe gbogbo gbà mí. gbogbo wọn ni màá jíṣẹ́ fún pátápátá àmọ́ ẹ̀yin náà ẹ má jìnnà sí wa o. Ah, ah. a ní jìnnà sí i in fact a máa bẹ yín o láìpẹ́. <laughs> ẹ wò dẹ̀ǹdẹ́ jọ à ń bọ̀ ọ̀rà. Ah, wúrà máa súnmọ́ ọkọ ẹ̀ dáadáa. Kẹ́mi by that. Ọmọ náà gbé súnmọ́ dáadáa ní làwọn. Wọ́n máa fún ṣe lóòrèkóòrè. Ẹni tó bá ti ń wọ́ ọmọ kò kí jìnnà sọ́kọ o. Ah, tó bá sọ pé ó yá, o ò gbọ́dọ̀ sọ pé kò yá. Nítorí pé tọ́lá òun bá ń gbàdúrà. Ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ gẹ́gẹ́ bí ọkọ àti aya. Mo ti gbọ́ mọ́ mi kí n máa gbé súnmọ́. Hmm? Ta ló kọ́ yín gbogbo slang yìí? Wọ́n ah, máa gbé súnmọ́ lóòrèkóòrè nínú. <laughs> Ìyá àtọ̀. Ah, ah, èwo lẹ tún rí sọ ẹ kàn fi mí lẹ síbẹ̀ látàárọ̀. Ah, Kẹ́hìndé ọ̀rọ̀ ìyá àtọmọ ni ṣe tó kàn bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìmọ̀ máa jíṣẹ́. ọ̀rọ̀ ara yìí o. ẹ ìwọ make sure kó gbé wọn délé o kó dẹ̀ make sure kó drop gbogbo ẹ̀rù o má sáré rárá o mo wọ́n dẹ̀ má sáré o. all right. bye bye. bye darling. wow I'm a miss one second. in Let's miss one. <laughs> máa pè mí. all right. Ah, ah. ah. ó yẹ ẹsẹ̀ ẹ̀ náà fẹ́ fi sáré. ìwọ ló fẹ́ bá wa àbí. má má dá lóhùn. orí ẹ̀ gbèsè. ó dàbọ̀. let's go carry yàdẹ̀ tí kẹ máa gbèsè súnmọ́ àwọn sí. ee eh, gbogbo nǹkan náà sọ ló gbọ́. gbèsè súnmọ́ ẹ̀ ẹ̀ ibi ńlá ìkẹ́kẹ́. mi mọ bí mi máa tó kọ́ mọ́ mi slang. Mm-hmm. See, that is putting all of my investment in, into that stuff. And I'm really scared. I really need to think it twice. That's what I'm saying. I wouldn't want to put all of my investment in it and then ẹ eh, wá pè mí later ẹ wá máa ṣàlàyé ọmọkùnrin lọ́wọ́ àdìtí fún mi atátó ìyọ́dún. It won't make any sense. Yeah, of course, I have a dumb account. Oh. That means I have to open another one. Really, eating? no, for me, it's not an issue. It's not an issue. But, gbọ́ mi dáadáa. You want ní kí n bẹ́ sódò. Ìwọ ló ní kí n bẹ́ sódò. I shouldn't get into that stuff and then later, you want to ma sọ, it won't work. no one. Alright, I'm gonna catch up more later, then, then we finalize. kò sí. ó sì ìdérí ẹ sọ ni máa wo gbọ́ béèrè òṣì tó ń bí mi jọ kí ló tó fẹ́ pa mí. pa ibi ti bá o. bí. báwo mo ṣe máa pa irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yẹn. because o fẹ́ pa mí ni because o fẹ́ pa mí ni orí ẹ orí ẹ ò pé orí ẹ òkè tójú ẹ bá fọ́ tójú ẹ bá fọ́ títí ẹ dì tí o rí oyin must you put sugar in the tea for me even when you know I have allergy to it. But Ishola, for crying out loud when will you learn to talk to me in a civil way abó ti gbà wípé ìyàwó ẹni mi ni. orí ẹ ò pé orí ẹ ò pé rárá I should talk to you in a civil way ó ṣe kí n respect ẹ kí n mọ̀ kó wà civil even when you when you do the wrong thing àbí kí ló yẹ tó fi ṣúgà sínú tí fún mi nígbà tó mọ̀ pé mi ò kí mú. bọ̀bọ̀bọ̀ kí ni shut up ẹ. Eh? shut up shut up. ìṣọlá ìṣọlá this is unfair. Ask me that again. Tell me that. That was me, auntie. Tí mi ló Auntie. Tí ẹ wà flat. Auntie Why? Ẹ pẹ̀lẹ́ auntie. Ẹ pẹ̀lẹ́. Ẹ lọ bọ bàbá yín fọ. Ẹ pẹ̀lẹ́. Ẹ fẹ́ ta ilé ilé ìgbà five five hundred ah. excuse me. Ah, excuse me. No, excuse me first. Excuse me first. Excuse me first. I don't know you. Oh no no no! You don't. I don't know you too. I don't know you too. I don't know you too. Ẹ jọ̀ọ́ kí lẹ́dẹ̀ẹ́ kì í ṣe fún yín. Ẹ eh, tí wàá ṣe fún mi. Okay, tell me now. Kí ni ọkàn ti tiẹ̀ ń pòǹgbẹ to do for me? Nothing, absolutely nothing. Now listen, most of you in Denver Sokoto, it is seriously in your apple of Sokoto, but you will not know. You will not know. But let me tell you one thing. You left it at home. You left it at home. Oh my God! Oh no! You see? Oh no! Why you bastard a potato? A potato, a potato. A potato, a potato, como um pouco Opalia potato. When you bisect potato, we will give you potato, potato, potato. Maori tí ẹ lè mi ń wá. Wà. Yes, it's really nice. Ura. Ah, ura, Ola. Ura. What's wrong with you? <laughs> Why are you lost in thought? No, ma, mo mo kàn i'm just looking around you know. ó oh, jẹ́ jẹ́wọ́ ọ̀bùn ká dáṣọ orí rẹ̀ tó bá tiẹ̀ ń fara pamọ́ fún gbogbo èèyàn tó ń pretend èmi ó mọ̀ pé mi máa rí ìdẹ́ látòkè délẹ̀ tó bá kàn ṣe báyìí mo ti mọ̀ nǹkan tó ń ṣe ẹ̀ àwọn lovely kids ẹ̀ ló ń wà bí òbí bọ́n ṣe beautiful òbí bọ́n ṣe fine so ìwọ náà wò pé at least ìwọ náà ó di sára kí wọ́n máa rọmọ pẹ̀lú ìwọ náà àbí iṣẹ́ òyìnbó ṣe ń wò wọ́n yẹn tí ò bá kí ń ṣe pé mo mọ ẹ rí ẹ́ ẹ̀rù máa máa bà mí as in tí any other person bá rí ẹ bó ṣe ń wo àwọn ọmọ yẹn ó kàn hàn bí kò jí wọn kó kó máa kó wọn lọlé ló ṣe ń wò wọn you better be careful. ọ̀rà um, result test ẹ̀ nìyẹn kí wọn náà kó kó ká fúnra ẹ̀. Oh you are so fatter ṣorí tí ovary ẹ tó bá kàn gbóòórùn spam from afar mo mí pé tó bá kàn zoom ẹ from afar lásán o ò lè escape ẹ oyún dé nìyẹn àbí a bá wá rí ọkùnrin tó bá dá pé tó dángájíá lọmọkùnrin tó bá lọ ṣe mistake dá kí ní tàwọn yìí síbẹ̀ wo kọkùnrin yẹn lọ máa múra sílẹ̀ ó di bàbá àbèjì nìyẹn ìfà mẹ́ta gan lè wọlé láti mi ìwọ ló kú o kò mọ bó ṣe fẹ́ ṣọ́ra. ọkọ mi ọkọ mi ń kọ́. Ah, <laughs> a máa ní láti ṣe irú test yìí fáwọn náà yeah at least àti rí tiẹ̀ ń sìn we need to see his own so from there a máa mú nǹkan tá a máa ṣe wo èmi fẹ́ ra bàtà fákàn gbé mi o. obi tó ń you know you are nothing but òróró ara ẹ̀dọ̀ matrimonial polygamy. you bloody Catholic. let's go. go where you are a bloody Catholic. Hey, let's go. oh what a pity lady you are. La la la la la la la la la la la la la la la la wàhálà yà. Wow. darling. Darling. Darling. Ah, kí ló dé? What happened? Would you tell me where you kọ̀rọ̀ lẹ́wọ̀n. Kí ló ṣẹlẹ̀? Are you okay? Are, ah, are, ah, ah, are, you, are you fine? I'm just tired. Ìyá, um, èmi náà azún po ti máa rìn by the time to my pediatric office. So, wà lọ jẹun. Mo gbìyànjú mo ti dáná lẹ́dẹ̀ẹ́ so you can just take a cool shower after that. If you want, Ṣé what ti jẹun tà tẹ́lẹ̀ ni? they fine. sílẹ̀ wo ni questions ń sìn mo lè bi òpá mi àbí kí ṣe nǹkan mi wà bẹ́ẹ̀. darling nutrition. I like every bit of it, and that uh, um, Kamabunolo Mora, this is delicious. I like it. Ẹ ṣé, a dúpẹ́. Dade, iṣẹ́ ṣe wá iṣẹ́ kálábẹ́ ni ó ṣe bínú mi, mo ṣàtìbẹ́. Hmm, Ìṣọ̀lá, ẹ̀bẹ̀ tó ń bẹ̀, tí ò ní kó má tún náà mi. To jẹ́ pé a máa ná obìnrin gbogbo gbà I think it's it's just madness but whatever you do from now máa try láti máa hold on to my hand and not hit you but I'm sorry you know I love you. I'm sorry I love you can you bring your lady in? Bless. Mo ti gbọ́. sọ ní jàre take the line again kí ló sọ orí ẹ burú ni no you don't tell me that that's my entire savings ewu nǹkan tó kù láyé mi tí mo nílé àti lóko that's òpònú lélẹ́yìn ayé. Are you, are you, are you trying to scoop me? Are you, are you joking? Ṣé me ò bí I, I asked if it's safe for me to put all of my savings in it and you said yes, I should go ahead. We shall mo rò pé ìwé rẹ̀ ni bàbá ìsá. wèrè sá kí ló tó mi kí ló ṣẹlẹ̀ ṣe olórí burúkú onítìrì tó ní tó ní sinmi sí kọ́ni lé ẹ̀jẹ̀ fẹ́ gbá mi àbí. ẹ̀lọ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ sà ayé yìí máa bàjẹ́ ni two weeks ni mo fún yín náà sí ká gbogbo wọn padà àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ máa ṣòfò òfò gidi gidi. owó ti ṣọlá ṣé mo tún jẹ̀bi pé mo introduce èèyàn sí ẹni. ṣé o fẹ́ dààmú ṣé o fẹ́ dààmú ṣá o tún lẹ́kọ̀ọ́ ṣé kò ṣe pé wẹ̀rẹ̀ lẹ́jú mọ́ ẹ ṣọlá ẹ̀ méjèèjì ẹ fẹ́ lù mí jìbìtì àbí ẹ fẹ́ gbà mí. why you like this ṣọlá ìgbà tí mo introduce ẹ sí ẹ it wasn't about business whatever business sẹ́yìn méjèèjì bá jọ ṣí papọ̀ it's none of my business. ọ̀jẹ̀ ni ẹ gbẹ́ náà wà lóye tó ń bẹ́ẹ̀ sálọ o ṣeré mo fẹ́ gbẹ́rẹ́ sí o bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ o ṣeré ni ṣáà o ṣeré ni o yà wẹ́rẹ́ ni báyìí ti. tó bá ti sọ̀rọ̀ mi ti bá máa bọ̀ ẹ̀rọ mi tó wà yẹn ò ń síwìn ni olùsí ọ̀bọ ó dàlú o tó bá ti máa ń àwọn àyà kìíní pẹ̀lú lórí olùsí kílódé tó ń jó lórí tí àti kílódé tó ń jó two weeks. nígbà ló wá di kó máa lọ síbi iṣẹ́ kó dìde lẹ́gbẹ̀ẹ́ mi láìsí káàrọ̀ dàbòdàbò. o má bínú mo ní something important láti catch up with me. torí ẹ̀ má bínú. Ah, ah. ẹ̀yin so ah, ẹgbẹ́ mi kọ́ ló ti jí dìde láàrin mi káàtì àwa gbà pé mo ṣe sùn ẹ̀tọ́ ẹ̀ ni láti jí mi pé darling o mo ti ń lọ bí iṣẹ́. tẹ̀ǹdé jọm torí ọlọ́run lọ́run fi bẹ̀ má sì jẹ́ ká ti bẹ̀rẹ̀ drama láàárọ̀ mo ní mo ní something important láti catch up with simple má bínú wúrọ̀lá èmi mo ń perform drama èmi mo ń ṣe drama. oh my god ṣóbìnrin ni ẹni mo ní kó má bínú. ó dáa breakfast mi ńkọ́. Ah, ah, breakfast láàárọ̀ kùtùkùtù ní táìmù mo sọ pé mo ń kanjú mo sọ̀rọ̀ breakfast breakfast bí báwo. Ah, wúrọ̀lá kí ló tó lè prepare breakfast fọkàn ẹ láàárọ̀ kùtùkùtù lọ́ọ́ fi ṣe àgbà mi o. Eh, ọmọ mú mi eh, eh, ẹ má bínú mi ò nílé prepare mo sọ fún sí òun náà mọ mo ní. wúrọ̀lá something important so o dẹ̀ plan ara ẹ̀ ahead ẹ́ àbí irú kí ni gbogbo eléyìí ọmọ sí yìí ó máa ń dojú tì mí wúrà ọ̀la ẹ́ ṣé ó báyẹn lọ́wọ́ mi ni. ọgbọ́n mi ẹ má bínú times lọ mi òun máa lé tàwọn èèyàn dúró dè mí lọ́fíìsì bẹ́ẹ̀. wúrà ọ̀la ah, wo dẹ̀ndé ọkọ mi má bínú kí ni kí n ṣe fún ẹ ṣé kí n bẹ́ẹ̀ ṣe iṣu àtẹ̀yìn àbí kí n bẹ́ẹ̀ ṣe búrẹ́dì àti tíì ọkọ mi má bínú ẹ má wọrí. no jẹ́ kí n bẹ ṣe rice àti. i will be fine. má wọrí. mo dẹ̀ tójú tì mí. How you? Mm. You are beautiful. I'm coming. Have it. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ò mọ̀ pé ikú báyé báyìí lè ń jẹ́ bíbá yìí everything is just too natural wẹ̀mú lọ́tún wẹ̀mú lọ́sì ọmọ kan tó ń fọ́ni sí mi pé afẹ́fẹ́ tó ń fẹ́ gan. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ wà ẹ lẹ ẹ wo kí ni ká fún yín alẹ́ mu tútù ìgbín ń bẹ ẹja kíká ń bẹ ìgbín tó wata ó ń bẹ kódà atúlẹ̀ràn ọ̀gbẹ́ èwo ni kí n fún yín. ẹ má wọrí ẹ kó gbẹ wá létà. ẹ pè létà kò burú ẹ ṣe ọmọ ẹ láwọn ọmọ dúpẹ́ ẹ be careful be careful eh. of that what you are taking. your means rẹ mọ eléyìí. it is dangerous for the society that is you are taking. o oh, kangaroo. báwo ló ṣe yí. ẹ̀mú lélẹ̀ ìjọ this is palm why. so alpha ọ̀rẹ́ tẹ́lẹ̀ pé kí báwo nìkan generally. ọmọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ gbogbo kan lọ déédéé iṣẹ́ ń lọ déédéé iṣẹ́ iṣẹ́ ni iṣẹ́ ń lọ déédéé. eléyìí tó túmọ̀ sí pé ẹni tó bá mu onúrò á mọ̀ pẹ́ dúró ẹni tó bá dẹ̀ mọ̀ pẹ́ dúró á rí mi gbà so ìyàwó mi ńkọ́ how she doing. Eh, ó wà ó wà òkè ó wà òkè response yẹn ó lọ kọ́ikọ́ yìí o. I suspect something is wrong. Adisa, you are my best friend. Sheikh kí What is wrong is mother something. In o jẹ́ believe pé láti ìgbà tá a ti pàdánù ọmọ wa mi All my efforts to make her forget our lost and to make another baby. Could you believe it was all abortive? Are you serious? I'm telling you something. Mo oju titi tí pé kó tiẹ̀ ṣe ló ń ṣe gbọ́nkúgbọ̀nkù sí mi. Mi ì mọ̀ kó mo fi ṣe ṣé kì í ṣe pé òun gbára sápamọ́ fún. Ah, ah, gbára pamọ́ sá fún báwo mo ṣe máa gbára pamọ́ sá fún ṣẹ́ni tó ń wọ́ ọmọ bíi tèmi lè máa gbára pamọ́ sá fún ìyàwó ẹni kò pọ́síbù àdìsá kò pọ́síbù mi ò gbára pamọ́ sá fún. kò dẹ̀ ń ṣe pé o ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọ̀ọ́ ṣe ṣe ṣá ṣé mo lè ṣe wúrọ̀ lánàá mo ò ṣe àbẹ́bọ̀ fẹ́lẹ́ wá. lè critical owó eléyìí látà mẹ́ á rẹ̀ ti tó bí ọdún kan lẹ́ ọdún kan ọdún kan kẹ ẹni ló pé ọdún kan àtòṣù mẹ́rin tá a ti pàdánù mọ́ wa gbogbo gbogbo ìgbìyànjú mi láti gbé òkè káàtì ẹ̀ ní mi kò tiẹ̀ ná ní mi kò tiẹ̀ kò tiẹ̀ kí ẹ gbígbà táwọn ni pé kò tiẹ̀ fẹ́ rí gbẹ̀mí látọ̀ ah, mi mi ò mi ò mi ò mọ nǹkan tí mo lè ṣe i don't know what to do. ilé critical man you, you know what um, taking gba ẹmọ̀ràn kan ṣé wọn pé ọjọ́ ń lọ and time wait for nobody ìwọ àti ìyàwó ẹ you're no longer young nígbà tẹ bá fi ogún ọdún pilẹ̀ ṣe wèrè ọjọ́ wo lẹ tó fẹ́ ya wèrè hàn eh? ẹ́ just advise you o ha o ṣe try obìnrin mi wò ń ta eh? no no no i mean you can try another woman outside káàtì ẹ̀ kọ́kọ́ mọ ibi tó fi sí náà you know. Ah, Adisa ẹ ṣe ṣe mú pa ẹ ni no no no tell me ṣe mú pa ẹ ni ah, ah, kí kí kí tẹ́mu bá tiẹ̀ máa pààyàn ṣe bí nǹkan tó wà ní èèyàn lè mú máa ń pààyàn mọ́. oh okay i'm just being a brother here. okay i cannot get you clearly so nǹkan tó ń sọ fún mi pé kí n wáyàwó mi. no no no no don't get me wrong mi ò sọ pé kó wáyàwó. nǹkan tó ń sọ fún mi pé kí n fẹ́ yàwó mi. then then i'm not saying that money go go try obìnrin ní ìwò one ta ká. dadisa <laughs> ọ̀rẹ́ gidi ni ẹ you are a good friend. of course na we are brothers. yeah you are a good friend i cannot see uh-huh. kí n wáyàwó mi àbí. no no no wait wait wait wait another one. no no they don't. nkan got mo sọ. as she get another one. you were nobody but a bloody pollutant. prof ẹ wẹ lọ jòkó jà ìwé and all the repent quiet baba quiet this has been decorum and I tell us trouble now listen to me carefully. èyàn jẹ́ tìjàtì ni ẹ o yes ọ̀bẹ́lẹ̀ onílẹ̀jẹ̀ only tuntun ti ẹ̀ ṣe now listen to me i'm coming. kálí ayẹyẹ ìdílé ìdílé ìdíṣu yóò let me tell you one thing. You are nobody but a spread Christ! A bloody... I beg you. See! I'm coming. You must keep quiet. You are nobody but an unrepentant, oh, catastrophe. bí mo ṣe kọ́ ẹ̀ yẹn mo máa jádọ̀ yẹn mo bá lè ṣe jádọ̀ yẹn mo máa wọlé mi ò ní mi ò ní rìpí ẹ̀dọ̀ yẹn kí ló ṣe ẹ́ kí ni problem ẹ. ìṣọlá kí ni. ọjọ́ wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí. stupid question ló bí rí yẹn ìwọ ṣẹ̀ṣẹ̀ wọ̀n mí ni ah. kí ló ń fún ẹ kí ló ń ṣe ọjà ti jẹ́ ẹni ìwà àti graduate boyfriend jẹ́ whatever tẹ́jọ́ lu mi jìbìtì if you people tẹ́ ẹ̀ bá return money me in two weeks ṣùgbọ́n mi ọ̀dọ́ Mr. Ṣàngó mo ti ń bọ̀ mùsùlùkú bá mọ àrà tó gbóná tó máa strike yín ọpọlọ yín máa lọ all of a sudden òun ni mo sọ yẹn. God forbid. yẹ kúrò lọ́nà kó jẹ́ kí kọjá àbúrò sọ fún sọ ọmọ mi tí mò ń lọ mo ṣe ń lọ Ìlọrin lálẹ́ and I'm taking a stroll. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ bọ̀bọ̀ ẹ̀ ó ṣàrò kí mo mo busy lórí laptop ó yẹ kó ti mọ̀ pé ṣẹ́ ni mò ń ṣe ń bí báyìí náà kí ló dé. Ah, ah. busy ó ló busy ó busy látàrọ ó tún ló busy nígbà tó yẹ kí mi ò tó ẹ máa gbádùn ẹ what is going on kí ló ń ṣẹlẹ̀ wúrọ̀lá can you tell me what is going on. ọjọ́ náà kí ni mo sọ ẹ kó ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ bíi ti báwo tó because kò yé mi tí mo fi gbéná lórí mi àbí tí mo yọgi sówó. ok fine tó bá jí láàrún àti lánàá kò kí mi ó di ṣòro ó náwó níbi tẹ́lẹ̀ náà you are so strange i i i mean you you you you treat me like a strange neighbor. Hey? <laughs> Eh? wúrọ̀lá gbogbo ìgbìyànjú láti mọ̀kàn tó ń ṣẹlẹ̀ pàbòlù já sí what have I done kí ni mo ṣe. jọ́n tún yan náà gbóná kọ sí pé tóbìnrin àtọkùnrin bá jí láàárọ̀ obìnrin kó kọ́kọ́ kí ọkùnrin jọ́n tún nígbà tí mi ò kẹ́ ṣé wo lè kí mi ni abẹ́wò ni kíní. ìjọ ògùngàn ni màtẹ́ ti ṣe lóko láyà last ìjọ ògùngàn láti ṣe lẹ́fẹ̀ẹ́ last eh, a lè ní àwọn báwo la ṣe fẹ́ ronú fúnra ọ̀la kí ló dé tó ń gbára sá fún mi kí ló dé kí ló tó ń gbára sá fún mi. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi ni ìgbà tó ti kó rí bẹ́ẹ̀ tó ti ń lọ tìkọ̀tìkọ̀ tó ti ń fi táì fọwọ́kọ́ mi mo ti mọbi tó ń bọ̀rọ̀ lọ ibẹ̀ ìgbà yẹn mo ti mọbi tó ní bára ẹ̀ ń bó lè bọ̀ àbí kí ìjọ tó yọ lọ́hùn àtijọ́ tó ti ń gbomi mọ́lẹ̀ tó ń gbomi mọ́lẹ̀ tó ń fọ́ mi bí aṣọ jọ nítorí ọlọ́run kí ló dà question tẹ́mi fẹ́ bí ẹnìyẹn o kí ni nǹkan tó dà àbí kí ni assurance pé tẹ́mi àti ẹ̀ta tó bá tún ṣe bó ṣe ń ṣe bó ṣe tó yìí níṣẹ́ báyìí tó bá tún ṣe mí jùkùjùkùjùkù tán kí ni assurance pé ó máa doyún jọ mo fẹ́ kó dá mi lóhùn o. Eh, eh, oh, wúlọ̀lá kí ló ń tọ́ àti sọ gbogbo. tí mo ń tọ́ láti sọ bí kí ni nǹkan tí mo ń tọ́ láti sọ ni pé last time I checked èmi o wúrà ọ̀la o i am medically fit and fertile ṣùgbọ́n mo wà fit wọ́n sọ fún mi pé kò sí nǹkan kan tó ṣe pé bí mo ṣe wà ọmọ pọ̀ lára ni ọmọ kún lára mi kí ló wá ṣẹlẹ̀ gangan tó ṣe pé gbogbo bó ṣe ń ṣe tó àárín rìsọ́ọ̀tì kankan so èmi ò mọ èmi ò mọ ti tẹ́ lómi ti tèmi ni mo sọ yẹn so má sọ pé wà láàrin ìgbà tẹ títí ẹni kò chẹ́ẹ̀kì èmi sọ tèmi títí ẹni kò sọ. bọ́ọ̀lù mo fẹ́ sọ mi di sex machine tó bá ti dé ó ti di gbè bá ti dé ó ti di wà ẹyọ kan tá a ṣe tó tá a ṣe tá a ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe títí kí yẹn tó pẹ́ gbogbo tó bá pẹ́ tó tó tó dúró ẹyọ kan yẹn òun náà ló ló ti fòṣọlẹ̀ tó kú yẹn lẹ́yìn yẹn kò sí mi taari mọ́ ọmọ pọ́dún márùn-ún wà rí mi ibì kí ló ṣẹlẹ̀ wọ́n ní nǹkan kò ṣe mí táwa lè mi tá lẹ́ta tá nǹkan lè sí nǹkan ṣe tó ń fìyà jẹ mí nínú ilé ọlọ́run má fìyà jẹ nìyẹn wọ́n fi mí sílẹ̀ díẹ̀ um, breakfast ẹ wà lórí dining tó bá ṣe tán kó lọ jẹun. lórí bó ṣe ń lọ yẹn bẹ́ẹ̀ náà ni kò máa lọ kò máa lọ àlọ́ rámírámí ẹni kò rábọ̀ ẹ̀ sórí wa àti olùṣí oníjìbìtì ẹ tó ń bá bí ẹ dá tó bá bí ẹ dá tó bá padà bọ́nú lé kó má kó owó mi padà wá. mo ti máa ń sọ fún ẹ wípé mi ò mọ anything nípa owó ẹ stop this wrong accusation Ìṣọ̀lá please. mo rò pé òsínwó ṣé o fẹ́ dáàmú ṣá ṣé o gbádùn ṣá mo rò pé gangan ṣe é mo rò pé mi ò mọ nǹkan tí mo sọ ni ìwọ onírànù òṣì aṣẹ́wó yìí tọ́ bá bí ẹ̀dá ni mo sọ yẹn tọ́ bá bí ìyá láyà ẹ̀dá tọ́ bá bí mẹ́tàlá ẹ̀dá kó padà wá sínú ilé láì gbowó mi padà. tíṣọlá mo ti máa ń sọ fún ẹ time without number pé mi ò mọ anything nípa owó ẹ ṣọ́ ara ẹ o. bó ṣe ń lọ ẹni kó máa lọ o tó bá bí ẹ dá padà wá sínú ilé kó máa mọ omi padà wá. àlọ́ rámi rámi o ẹni kó rábọ̀ rẹ̀. ee don't worry ẹnìkan we see the abo you get it. ọ oh, arábìnrin adìẹ tiẹ́ bà lókun the ara does not rokun at the same time the ara does not ro adìẹ. Oh, my baby girl. <laughs> wrong, wrong. Inside, oh my lord, inside, wrong. Hello. You see, what I'm advising you is this. Oh my baby, you're so pretty. Don't kill yourself because of a man. <laughs> you are just fun. You're no Ravania. I need to mark my screen. You see, now will alter you so. Well, our team won't go, àgbàdo ẹ ti bọ́ sórí àpáta ìgbà tí nothing to offer the àpáta at the same time àpáta cannot offer your àgbàdo anything. kò sí àǹfààní tí àgbàdo tiẹ̀ lè bá àpáta ṣe. it is better for you to allow àpáta to go on his way and allow your àgbàdo to move on his way too. <laughs> oh let me mark oyetokunrin what okay oyetokunrin yeti what is appropriate okay okay. I don't believe I saw for you. máa fi bribe mi bẹ. Mm-hmm. <laughs> torí mi ti ní kò sí oúnjẹ fún mi àbí. Ah, ah, ah, <laughs> uncle dende fine sir adúpẹ́ thank you ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ ẹ wò ṣe rí ẹyin bẹ ṣe wà ẹ má béèrè wa àwa ń béèrè yín ṣá. ọ má bínú <laughs> just take care of yourself you know what? i need to go rest. okay take care of yourself. all right sir. Take care, sir. all right ẹ eh, ẹ eh, káàbọ̀ sà. ibi sí ilé yóò fẹ́ jà mí lápá ni ìwọ ni kí ni gan. ó kí ọkọ ẹ. ṣé ilé ìkan ló ti bọ́ ta ni àbí èwo ni. Ah, ok jẹ́ kí mi máa lọ lé. ṣé wọ́n lọ ọ̀rọ̀ mi jẹ lẹ́rù. Ah, ah. sọ fún mi kí ló ṣẹlẹ̀. Hmm? Eh, kò kí ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ kò sí ó kàn ṣe pé spirit mi ò kàn ṣiṣẹ́ pẹ̀lú tiẹ̀ as in inú mi ò kàn yọ sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni. Ah, ah. inú ẹ̀ ò kàn yọ sọ́kọ ẹ̀ kí ló dé. but honestly in fairness to him ó ó ti try láti fa ojú mi mọ́ra pé kémi àti ẹ̀ you know ká lè wà alright but ọ̀rẹ́ mi má jẹun tó ẹ̀ èmi náà try but mo i just find it difficult. <sighs> especially àtìgbà tí test yẹn ti jáde tí hmm. result yẹn ti jáde mi o honestly i'm a lè a lè flow more like husband and wife you know what i'm mm-hmm. talking about. <laughs> um, sori mo understand ẹ mo dẹ̀ mọ̀ nǹkan tó ń go through sori tó bá ti di wípé ọkùnrin àti obìnrin lọ́kọláya wọ́n ń wọ́mọ ó rí obìnrin náà máa ma di gbogbo fault yẹn lé Most often, fún time without number pé we have to do something very very smart about it because ẹbí ọkọ ẹ mélòó ló fẹ́ sọ fún me eh, spam ọmọ wọn o ní òwà òkè o wọn ò tiẹ̀ ní fẹ́ your own side of the story that is the main reason tàfi láti tètè wá nǹkan ṣe sọ́fọ̀ tó wà nílẹ̀. kí ló á fi pé mo lè ṣe báyìí. Uh-uh. ó you can always count on me now She be cool, you ni. how's that. <laughs> baddest. What's that? It's not a problem. I'll, ah, I'll walk around it. Ṣebí iṣẹ́ tèmi ni. Eh? Ọ̀rẹ́ mi, it's hmm? easier said than done. No, you know you're always saving me. Mm. lòkúta bẹ́ẹ̀ sì ni ẹwà yóò ní dìbàjẹ́ ṣùgbọ́n ẹ máa ní láti gba àdúrà kẹ́ lè pàdé àwa ní àárín. Oh my God, you're so pretty. Don't kill yourself because of a man. You are just fun. You're Rawaniya. Rawaniya. àwa níyà tó mẹ́nu bà wọn. ah nǹkan ńlá ní jẹ́ bẹ́ẹ̀ oró ń pẹ́ nǹkan ńlá ní jẹ́ bẹ́ẹ̀ ṣé o rí bí alágbẹ̀dẹ ṣe gbẹ́rùn mọ́kọ́ tó sì gbọ́mọ odómódó bẹ́ẹ̀ náà ni ẹnìkọ̀ọ̀kan níra wá níyà rẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àìlákìyèsí òun mo gbọ́n tán mo mọ̀ tán ó ní ìjẹ́kẹ́lòmíì ó mọ ràwá níyà rẹ̀ ọ̀gbọ́n bíi àwa níyà ní tó tóbi ni áńgẹ́lì ẹni ní ń jẹ́ bẹ́ẹ̀ tí òun gbọ́ mi áńgẹ́lì tí ń jẹ́ra àwa níyà àwọn kan bẹ tá a fojú rí àwọn kan bẹ tá a ò ní fojú rí inú àwọn tá a yìí fojú rí náà ń pè ní ẹ̀mí àìrí àmọ́ àwọn míì tá à ń fojú rí wọn bíi tọkọ-tìyàwó tán sì fẹ́ra ara wọn dénú ràwa níyà ara wọn ni wọ́n jẹ́ fúnra wọn. kílè ìdúà kó gbé wa pàdé ràwáníyà ara wa. ràwáníyà áńgẹ́lì mi. Hmm. Hey, darling. Hey, sweetie. How are you? I'm good. What's up? fine. <laughs> this place is actually a cozy place to be. Oh yeah, I know you're gonna like this. <laughs> What's up? I'm good. Oh good. Báwo Sure, okay. I'm good. <laughs> um, yeah, jẹ́ kí n pè. Ṣé expecting you? Uh, uh, yeah, um, our guest. Our guest? Yeah, hold on. Um, Mr. Patrick. Are you within? Okay, mo wà ń bi poolside yẹn. Alright. <laughs> you look good. Oh, you too. <laughs> yes, um, Mr. Patrick is actually our guest. Wow. When he comes. Oh, baby. Uh uh uh uh. Aerostico. I see you. How are you? <laughs> I'm good. Hello. How are you? How are you? Yeah. Ẹ̀rù kò problem mo tún ti dé bí mo ṣe máa ń dé ọ̀rẹ́ mi rèé wúràọlá lórúkọ rẹ̀ wúràọlá this is mr patrick george um, this guy is same here yes um, mr patrick ọ̀rẹ́ mi wúràọlá nìyẹn nípa ọ̀rọ̀ tẹ̀mí àtẹ̀tìjọ sọ tẹ́lẹ̀ ó mọ̀ pé mo sọ fún mi pé kò má worry we have to do something very fast and smart ṣórí mr patrick tó ń wo yìí dónà ni wọ́n well tested and trusted ṣó mọ̀ pé láàrin èmi àti ẹ̀ dádì ìyẹn ọkọ ẹ̀ o mọ̀ pé spam o ti ní problem. hello. chill there. ẹ ẹ ẹ you know my sister don't be surprised sórí iṣẹ́ tí mo lè sọ pé Ọlọ́run fún èmi láti máa ṣe lélẹ̀ we have series of cases like that wẹ́ pé tí n bá ṣe báyìí hmm. bẹ́ẹ̀ pé Ọlọ́run kàn fi ràn mí ni so don't worry As eh, pé. Yeah apart from iṣẹ́ tá ti ń ṣe gan eh. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí dùn dáadáa oh, kó o lọ jẹ. Veronica ah no no no this is ọ̀pọ̀pọ̀ ìpínlẹ̀ tó fi ń embarrass mi rúbí báyìí rọ̀rọ̀ ló ń san rúbí báyìí. babe it's all for you sori wọ́n ṣe wà yìí wọ́n máa assist. no Veronica don't even go there. Veronica no no no just stop no no no excuse me sir no please ah this is very embarrassing You kí ló ń sọ what are you why, why are you bringing my privacy to, to the public i am highly disappointed in you. nobody you myself so i'm disappointed wọ́n á gbẹ̀rù díkà ò sọ fún ni àbí ṣiṣẹ́ àwọn ṣáà tó le kó sọ you know you know sir i don't have anything to do with you ẹ̀yin ẹ̀kan come along, i'll call you i'll call you babe. no no no má sọ̀rọ̀ this is very embarrassing irú irú rubbish wo nìyẹn o gbé mi wá síbi ìbá ìwà ń sọ̀rọ̀ cut it. like i don't even. wúrà ọ̀la it's okay tó bá offended má but this is actually for you mo dẹ̀ ti sọ fún ẹ. má sọ nǹkan kan mọ́. no it's all because of you tí ẹni mò ń ṣe tí ẹni mò ń ṣe wúrà ọ̀la ẹ àbí ó dìgbà tí àwọn ẹbí ọkọ ẹ tán bá da ìrù ẹ síta tí wọn mọ̀ pé ọkọ ẹ gangan ní spam ẹ ò lè dánmọ àbí ẹ. kódà sọ̀rọ̀ yóò kọ́ kẹ́míkà kúrò dá ẹ ló sísá mọ́rọ́ pé. ẹ má bọ̀ níwájú shoprite gangan gangan ha ẹ wá wo okùn ṣọlá ẹ kàn máa bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ má bọ̀ nísinsìnyí ẹ tí junction tí junction tí junction ẹ máa bọ́ sí sí. ọkùnrin tó dáa tó yìí ó lóun tó yà máa ṣọ́ wa ni ó lóun kó máa gbà wá ni ó lóun kó máa ṣàánú èèyàn. ẹ̀kọ́ mi kì í ṣe ga tó yìí má jì ah, ah. ojú wọn ti dẹ̀ tí. ẹbẹ́ máa wọ ọ̀nì kọ́lọ̀ kó máa gbà wá ni. Ah! ìṣọ̀lá. Ah, why why are you you not there? wáyé àlóde ìjọlá wáyé àlóde kìlọ̀ tó ṣe báyìí fún Why? wáyé eh, Why? wáyé ah, ẹ eh, ìgbà tó kì í jẹ mi. Ah, will you take off your phone off my face? This again! fídíò àti fọ́tò lè yà. Ayi kọjá wa jẹ mi. Bí mo rí ẹni gbẹ̀tọ̀ mi lórí social media. Kọjá wa jẹ mi. I will kill you. Kọjá wa jẹ mi. Ìṣọ̀lá Ìṣọ̀lá kí ló jẹlẹ̀? Ẹgbẹ́ bẹ́ẹ̀ gbẹ̀ ń pa mi. Ọ̀dà sẹ́yìn. Ọ̀dà sẹ́yìn. Had to tóbi ẹ tóbi o oh, tóbi Olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ had to be, tá a ah. lè fi jà kàwé rẹ o had to be oh, Olúwa. Ah, Olúwa ṣàánú fún mi dásọ̀rọ̀ ayé ni ọlọ́run mi dásọ̀rọ̀ ayé ni ah, olúwa jẹ́ kí n pàdé ra wá níyà mi ọlọ́run mi jẹ́ kí n pàdé ra wá níyà mi ọlọ́run ní ṣàánú fún mi ṣàánú fún mi ọlọ́run mi mo kébi ọ àdáríjì mi tó bá jẹ́ pé ṣèmi ni ọlọ́run ṣíjú àánú rẹ̀ wò mí ṣíjú àánú rẹ̀ wò mí ọlọ́run ní ṣàánú fún mi bábí wàá wọ ní àmì ọlọ́run mi ọlọ́run ní ṣàánú fún mi àánú ni ìwọ bẹ̀bẹ̀ fún àánú ni ìwọ bẹ̀bẹ̀ fún ah. Ah, olúwa. Yeah, you're sure. Màmá sí ẹ. Ẹ káàbọ̀ sá. Bíbí báwo ni ìrìnàjò ẹ? Ìrìnàjò mi wà okay, wà very nice, ẹ pẹ̀lẹ́, Ọlọ́run á gbàdúrà yìí, You're in the spirit right? Yes. <laughs> That's wonderful, Pele. Thank you. Pele Shubo. That's good. Thank you. She's graduating. She's a very spiritual person. <laughs> Labake, meet um, ti mo rò pé ìyàwó tí mo fẹ́ That's <laughs> her, uh, so. Mo So this is Labake. Um, ẹni tó wá rọ́pò rọpẹ náà mi ló ṣe rọpò ẹni tẹ́mi àti ẹ̀rọ máa bẹ̀rẹ̀ sí àti ẹ̀ tí ń fẹ́ra ìdúró gbèdú yẹn ẹni tẹ́mi àti ẹ̀rọ máa bẹ̀rẹ̀ sí fẹ́ra sí ni ẹ̀ so for the meantime labake máa gbé pẹ̀lú wa nínú ilé pending the time tí mo máa ṣe níṣu lọ́kà àti tòun náà do you understand okay so um, kí ló wà létà lè jẹ́ náà. bíbí ṣé bí mo ṣe jẹ́ gbogbo ìdún mi tán ni after ni bí àmàlà fún pẹ̀lú ẹja àti ẹ̀fọ́ rírò ṣébi tó ti ń pa ẹni. ọkùnrin ṣe rú bí ọlọ́fọ̀ máa tún ní àbí àwọn òṣèlú ní àwọn ènìyàn tó máa kàn sí ní. okay mo ti gbọ́ mo ti gbọ́ okay um, mo rò pé má ṣubú tó tó tó tó mímọ nǹkan tó mú ẹ tó lè dúró dáadáa o torí o fẹ́ o fẹ́ dá o fẹ́ dá dùn kínní náà o lè dúró dáadáa dúró dáadáa jáde. <laughs> ṣe bí ní òdúró dáadáa. ṣe bí òdúró dáadáa fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá rọ̀ sọ́nà kọ́mọ̀ dúró dáadáa dúró kéèyàn stand right dúró. mo ti dúró mo ti dúró. dúró dẹ̀. mo dúró. so iyàrá yẹn o máa vacate nítorí bẹ́ẹ̀ lèmi àti làbákẹ́ máa wà kí wọ́n bọ́ sí visitors room o ní láti mú kankan bẹ́ẹ̀ wọ́n máa wọ̀ bẹ̀ mọ́ ní tèmi àti ẹ̀ bá ti wọlé that's just it can we just say okay that's it mọ ọkọ tó ṣe fún láti wí jáde. wá nǹkan jẹ o. ìwọ náà ìwọ àgbàdo ló dá sínú àgbàdá mi báyìí àbí irú àjọ òun lélẹ́yìí kò sí ìdùnnú láti àárọ̀ dalẹ̀ débi tí màtí ní ìfọkànbalẹ̀. Ah, ah, bọ̀bọ̀, apa. Aláyé wọn mò ń pè látàárọ̀ náà. Ah, má bínú. Ah, ọlọ́bẹ̀ ló fún mi. Ah. Lédè yẹn fọ́k ọ̀p náà. Ah. Fọ́k ọ̀p bíi ti báwo. O lọ ń leak. Leak. Ẹ ok, bá a ṣe bó ṣe ní òkè ní ká wọlé. Mo ṣe fẹ́ máa ṣeré pé kì í try láti wọ̀ play store ẹ̀ pé lè ka lè jí the next ti fẹ́ wọlé síbẹ̀ báyìí ẹ̀jẹ̀ mo lọ rí lọ. ẹ̀jẹ̀ oh my god. ẹ̀jẹ̀. Ah. ẹ̀jẹ̀ kẹ̀ ah, báwo ni ẹ ṣe lè ṣẹlẹ̀. èmi ah, ò mọ anyway ó mọ ó ṣẹlẹ̀ kò tiẹ̀ kan yé ó ti yẹ mi ṣe wà báyìí mi lọ́n tì mí nìyẹn. it's okay má bínú ẹ tí ó bá ti parí as soon as tó bá ti ṣetán tó ti wà lófilation yẹn kó máa tún jẹ́ kí ṣe é fast so máa pè ẹ̀ wá wá. ẹ kò tó wà láti bá ti rẹ́ẹ̀dì pè mí pẹ̀lẹ́ pè mí lówó ó tán ṣé mi fún ẹ lówó ni. owó kí ni wá yóò kún fáwọn ṣé mi ṣe yẹ́sọ̀ ní kí wá ṣe ni yóò ṣe mi ṣe ni ah. as a matter of fact ó yẹ kẹ́ sọ damages fún mi ó bá fẹ́ mi lówó mi ah. wá fẹ́ gbé mi ni ah, ó ní ó lè ní à. kí ló ń ṣe ẹ òun náà ló ń pè mí má lọ a máa wá ẹyin lẹ mọ ẹ sọ tara ẹ má lè babe what's up. jọ̀ọ́tí olóòṣèlú mi bá mi sáré gẹ̀ẹ́tì sanitary town. okay um. I have to. Have to mark these people. Where's, where are my pens? Yeah! <laughs> mo ja ní àyà. Intentionally, mo ja ní àyà. I purposely ja ní àyà. <laughs> Now listen, that is for you for putting sound sound in somebody's garden. Yes, don't say hey. If you say hey, I will be mad at you tremendously, tremendously. And again, let me tell you, what is your nomenclature? Did you have any nomenclature? No, no nomenclature at all. At all, there's no nomenclature on you. Now listen, that is for you. Kí ló ṣe ẹ́? Wọ́n lọ fix ara ẹ̀ máa wọlé. Ta ló serious so ìwọ àti ìyàwó ẹ padà agree pé ká lọ ṣe test. ah ah agree kò possible kájọ ṣàgrímẹ̀sì pé kó lọ ṣe test now ibi tèmi kàn ti ń wo káàkiri inú ilé mo ti pàdé lè yí ah, in fact kò tiẹ̀ yé mi gan i'm so surprised. Ah, wait so that means your wife went alone to do the test. of course. kò carry her along. Ah, man this is serious man o oh, critical. ah. Eh, nǹkan tẹ́mi rí ó ṣòpó wà fata ìyàwó ẹ̀ ó jiná gan ó ṣáná ó ṣáná <laughs> eh, don't you think this is the reason she's misbehaving to you. I, I, I, I can't understand you. What I'm saying is ó lọ ṣe test ó gbèsè ó rí pé òun wà fertile ó délé bẹ́ẹ̀ sí misbehave sí wọ this could be the reason she's misbehaving to you kò sọ lè máa fi pé bẹ́ẹ̀ wò ó jiná ò ṣáná kò yí ẹ pé nǹkan ọmọkùnrin ẹ ò lè dánmọ́ ṣé wúrọ̀ ńlá lè máa rò wípé mi ò lè i mean my i mean my sperm i mean. gbàgbé ọ̀rẹ́ oh gbàgbé forget this thing kò sí nǹkan tó bìnrin rẹ̀ ò lè rò ah! ẹ́ àdẹ̀kúkú bẹ́ẹ̀ sọ títí títí títí irọ́ jíkẹ́ bẹ́ẹ̀ wá mu kan tó ṣáná kò kàn máa gbọ́ṣẹ́ wò lára ó ní oh, i don't know ìtúndẹ̀ fọ́ọ̀mù olùjàre abeg. ṣe wà sàn ẹ kò lẹ́kújọ́ mẹ́ta kí mo rún pé ok kí ló ní mo ṣe. nítorí ẹ̀ náà mo ṣe béèrè ẹ ṣó ní mo fìyà jẹun ni àbó ní mo bà tòun jẹ́. lè lójútùú ni ẹ ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ wà nínú pé kí n fẹ́yàwó mi àbí mi ò ní right láti fẹ́yàwó mi ẹ ṣó ní mo fẹ́ tóun dùn òun ni àbí mi ò ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ ẹ wo sáyé mi ò ráyè ẹjọ́ wẹwẹ mi ò láti ká gbàlagbà máa rojọ́ ẹ ti ń rojọ́ báyìí. má dá mi lóhùn ọdẹ tọpẹ yẹn ni wọ́n tó pé ní bí mo ṣe sọ fún báyìí mo ní o máa ṣe nǹkan tí mò ń fẹ́ fún mi tọ́pẹ́ ló ń convince mi tọ́pẹ́ ló fẹ́ kí n lọ jà tọ́pẹ́ ló fẹ́ dàrin mi àti ẹrù. labakẹ́ jọ má bínú di àmọ́ pé ẹ padà. kí ló ṣẹlẹ̀ jọ kí ló dé tó lọ sọ oúnjẹ mi kalẹ̀ ṣí yẹn ló ṣe ń pariwo orúkọ mi tó tó yẹn ṣé mo sọ pé ẹ kàwé ni ṣé ìwé àkàjù ṣé kò ti fẹ́ yí yín lo ọpọlọ yín sẹ́yìn báyìí as from today don't ever try to call my name like that again. but kí ló ń fún ẹ ní guts láti lọ sínú kitchen bẹ́ẹ̀ lọ sọ oúnjẹ mi kalẹ̀ làbákẹ́. ṣé ẹ ló yẹ ṣe bí onígànjí bàbá ẹ kí ni ò lè fún mi ní guts nígbà tó fi kan gbóúnjẹ kaná tó ń rìn kiri tó ń ṣe rárára dáa mo dé gbé mi náà fẹ́ ṣe oúnjẹ mo dé sọ tiẹ̀ kalẹ̀ mo ń ṣe tèmi. but other gas wà ń now. náà. ṣé yẹn ló ṣe ń pariwo kí ló tó ń pariwo ẹ̀ kí ló ṣe ajá gé ẹ̀jẹ̀ ni. ṣájà gé ẹ̀jẹ̀ ni you must be very stupid Làbákẹ́. ah má sọ bẹ́ẹ̀ mo tọ́ sọ pé máa change ẹ̀mọ́ ẹ lọ́wọ́. orí ẹ ló dá ẹ lọ́rùn ló dá ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ pé pé kí ló dé tó fi sọ oúnjẹ tí mò ń ṣe kalẹ̀ láì tí jìnnà instead "Go apologize She ló to mú mi she even went as far as raising her hands up to beat me. èmi èmi look, parọ́ to tó eléyìí mọ́ wo ẹni to bá parọ́ mọ́ mi wọ́n á parọ́ mọ́ láyé wọ́n á parọ́ mọ́ lọ́run wò kódà àwọn irú mọ́lẹ̀ gan-an wọ́n á ọmọ tó ṣẹlẹ̀ ìgbà tó nà mí tán tó nà mí tán tó lù mí lóríṣiríṣi ó wá bẹ̀rẹ̀ sí ní mú èpè rabata rabata ó wá tún ṣe fún mi ó ní mi ní jèrè ó tún wá ní èmi gbọ́wọ́ tún ní jèrè ẹ kò sọ bẹ́ẹ̀ di ọ̀dọ́ sọ bẹ́ẹ̀. irọ́ yẹn ló máa pa ẹ́. ìrẹsọ̀ ń tẹ̀lé tó lọ́lú bàtà. ogò ogò tó dẹnu lẹ̀ dẹ̀pẹ̀ ah, ó bàjẹ́ ṣá olórí láyà nínú ilé mi o dẹ̀ ń na ìyàwó mi ṣé kò ṣe pé nǹkan ṣe wọ́n mọ̀ yìí. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àti tìpọ̀ yẹ́yọ̀ kí ló ṣe kí ló ṣe ọ̀rẹ́ mi gbogbo bọ̀rọ̀ mọ́tò kọlù ẹ tí ń kẹ́ wọ́n gbogbo ara kí ló dé ọ̀rẹ́ mi kí ló ṣe Please, what is it? Ìṣọ̀lá ni o. Ìṣọ̀lá tún ni o. Ìṣọ̀lá fi pa mí. Ìṣe ni Ìṣọ̀lá máa ń lù mí bí bàrà. Àti ọ̀sán àti alẹ́ lílù ní ṣàkóso tí Ìṣọ̀lá ò kí ń nà mí torí ọmọbìnrin tó gbé wá sílé. Eh? All because of that lady. èṣù ti pòfo ọlọ́run ti yanjú eléyìí náà báwo ni n bolo fẹ́ pín sí ṣé kí n rọ ẹni àbí kí n fa ẹ lẹ̀ àbí kí n tiẹ̀ jáde èwo ló fẹ́ bẹ̀ má gbọ́n létí iwájú mi kò sásìkò kò sásìkò mi ò ní táìmù rárá ó ti yé mi kí n rọ ẹ ló fẹ́ ìyá má ṣe ṣe o gbogbo ṣe yí bí odó bó ṣe yí bí odó wọ́n pàjọ mo fọ náà sí ẹ súnmọ́wájú àríwá yìí súnmọ́wájú àríwá yìí pé ṣẹ́fí kò di ẹ̀. hello. padà síbi tó sí ń bọ̀ o. darling. jọ́tọ́ ni mo kọ wèrè ó wáyà owó ẹ̀ síwájú. sílẹ̀ fún mi náà. Oh, owó time ṣe bá go wà lọ́wọ́ ẹ̀ wo time wa gan ọwọ́ ẹ̀ kí la gan ọwọ́ ẹ̀ sọ. ṣé mo tún ti bẹ̀rẹ̀ wàhálà. yọ kọ̀kọ̀kan tó wà responsible tó mọ̀ pé òun níyàwó sílé ó máa wọlé ní time yìí ṣe bó ṣàbí wristwatch ẹ ti kú wo torí fóònù ẹ. já tiẹ̀ sílẹ̀. má jalẹ̀ kú mi o padà síbi tó ti ń bọ̀. mi ò dé láì gbogbo kan yìí o. what's all this. sẹ́rẹ̀ kò dé wèrè tó lọ bá mẹ́wàá ṣàṣìlẹ̀kùn fẹ́ tó bá délé wọn. damn ah, ah, ọdẹ ṣílẹ̀kùn fún mi ọ̀yà dúró bẹ̀. ìgbòròdò. ó sì nà wọlé ni àbó mọ̀ bí tó wà. súnmọ́ ágídí ẹ̀. dúró bẹ̀. ó sì nà ọbí ni. kúnlẹ̀. ilé ń ṣe eléyìí. kúnlẹ̀. ìwọ ṣáà lè sáàsì yẹn ń tiẹ̀ tó bá rí ń bẹ̀ àwọn sórí gbogbo nọ́mbà eleven yìí fẹ́ dá dóhùn fẹ́ dóńdó sàbúrì lélẹ́yìn ṣèbó ń bẹ̀rù. sàbúrì rẹ o. ọ̀ka ni àbáfin. sàbúrì rẹ léyìí o. ajá fọ́. oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ àwọn míì máa wà mí gbà mí gan ọkọ̀ màmá ìyá yàn lẹ́nu anyway ó ti ká ẹni tiẹ̀ ọlọ́dẹ máa tẹ̀rọ in fact ó tiẹ̀ tún máa tẹ́ táìsì pẹ̀lú. àmín. sorry what's now your name again. Mọ́rọ̀ǹpé lórúkọ mi. Mọ́rọ̀ǹpé I will only advise you, you know, just to relax yourself relax your mind and move on with your life so. Um, hey, Mr. Dende mo really appreciate you gan thanks for coming to my rescue tí ò bá ń ṣe ẹ̀yin àti ọlọ́run àwọn olórí burúkú amúgbó yìí wọn ò bá ti fipá bá mi lò pọ̀ hmm. mo dúpẹ́. ọlọ́run ní ká fọpẹ́ fún ọlọ́run lọ́pẹ́ if i were to be your show, you will do more than that ojú ló máa rojú ṣàmì so just káṣá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run um you know what I've made some preparation for you um you can stay as much as you want to stay so um you know whatever to buffet, just order for it so mama jade nsing then I, when I get to town I will give a call. Um, all right. really appreciating you. Ah, no, come off it. Allah, I can do that for you. All right. Thank you. No problem. I'm coming. Yeah. Ọlá, result yìí ṣòpọ̀pọ̀ ẹ wà fatal so that means pé spam wọn okay. <laughs> I don't know, it, sounds so unbelievable because ní wúrọ̀ ọ̀la náà. tó bá ní omi ló máa ṣe ẹja jiná àmọ́ máa máa dispute ẹ̀ mẹ́rin. Hmm. ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣíbù náà rí olóṣèlú mi di alárìn kiri tí mo fi pàdé mo rò pé láàárọ̀ òru kẹ́yìn máa jìn. tó bá tó bá gbàgbé lọ́jọ́ kìíní àná ìgbà tí bàbá bàbá ìyàwó ẹ̀ ra fún ẹ mo gbà ẹ́ nímọ̀ràn pé kó kọ́ létí tiẹ̀ because ó ń déwájú ó ń dẹjọ́ and of course obìnrin ò láyọ̀lé. Hmm. not really. kì í ṣe gbogbo àwa obìnrin là láyọ̀lé o bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni bíbí wa so we are not the same. Well, well, well, okay. I stand to be corrected. Oh, Tony, but, but then, àwọn ọmọ sọ know, iná ń kó pọ́npọ́ báyà wọn. Eh? Tiẹ̀ tiẹ̀ tiẹ̀ tiẹ̀ yàtọ̀. I can't just believe it. No, ò believe it now. Ha! ọ̀la. Àkòjẹ́ jẹ́ mi ṣá trust me. You're uh, not a gentle guy, so <laughs> come surprise me. But so about the any business Oh, Business move man. Ṣé kú mo bí country ṣe <laughs> mo rò ń pé mo rò ń pé mo rò ń pé mo rò ń tó dùn o sọ pé yẹ ti fẹ́ fò o lẹ́nu jọ̀wọ́ sí jọ̀wọ́ tí mo lé ẹ kúrò lé o ti bọ́ síbi o ti mọ́kùnrin mi ẹ ti jọ múra yín mọ́lẹ̀. mo rò ń pé lọ́jọ́ wo sọ́jọ́ wo. mi ò máa rí irú ọlọ́run rí o. wọn ọkùnrin méjì. who is this. that's my husband. Oh. orí ẹ ti burú. orí ẹ ti burú eh, jẹyìn mọ létí àbí kó káwọn bọ létí kó máa la máa la ẹyin ẹyin ẹ ní làákàyè ẹ ní làákàyè ẹ rẹ ẹ rẹ ẹni bá ẹ rẹ ẹni bá yín kí ni problem ẹ̀ ah, ah o ah no no no ah, bẹ́ẹ̀ ni ẹ ẹ wọ náà wo bó ṣe tó wà dúró nǹkan tó o dẹ̀ lè bá Eh, eh, excuse me young man kí ni problem ẹ náà. jẹ́ kí n sọ̀rọ̀ náà mú mọ̀ nǹkan tí mò ń sọ náà. ẹ ṣe ẹ dúró kí ni ìtumọ̀ ilé ìtẹ̀ ń ṣe ṣe ẹ fọ́jú ni ṣe ẹ fọ́jú ni tẹ́ ẹ wọ̀gò ẹ lè yọ̀gò ẹ sọ ayé ní Steve Wonder sàn gan. you you are very stupid yes you sent your wife out of the house in the middle of the night o tó tún láyà láyà o wa constitute nonsense mi báyìí kí ni problem yẹn náà o oh, ọkùnrin tó fi ń ṣépè fọkùnrin nìwọ yìí. kí n tiẹ̀ ṣé ìwọ ló fẹ́ ṣé ìwọ ló bá mi sanwó orí ẹ̀ kí ni ìwọ ń ṣe yìí ah, ṣé ìwọ ló bá mi sanwó orí ẹ̀ wo ó ti da ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti yé mi ṣe bí bàbá ẹ ń pariwo tó ń bẹ̀ mí lórí lẹ́yẹgbẹ ẹ ọmọ tó lé jáde igbá kan àwo kan mo ti ní kí bàbá ẹ fẹ́ tẹ́lẹ̀ ó kọ̀ màá sẹ́ǹdì fọ́tò sí bàbá ẹ ń sìn pé orí ibú tó ń ṣe tẹ́lẹ̀ náà rí. tó bá try nonsense yẹn ni. tó bá ya anything bẹ́ẹ̀ máa make sure pé ó lock ẹ̀ up sí barrack. kí ló máa ṣe. ibẹ̀ ìgbà táwọn soldiers bá fi ìbọn fọ ìṣẹ́ méjèèjì you come back to your senses eh, idiot. ìbọn wo lábẹ́ fi fọ́ mi lẹ́sẹ̀ ìwọ nìkan ló rò pé ó mọ̀ yàn ìwọ nìkan ló rò pé ó mọ̀ yàn pé èmi gan á pè mí ṣó ń tiẹ̀ ẹ má bẹ̀rẹ̀ ayín pé kó pè kémi náà pè ẹ má bẹ̀rẹ̀ ayín pé kémi náà pè pé kémi náà pè tí wọ́n bá pe sójà èmi gan láwọn èèyàn. no no no no I, let me teach this idiot a lesson. ọ̀nkú má bẹ̀ jẹ́ ó pè èmi náà èmi náà pe àwọn èèyàn. no just give five minutes pé ní kókó fún mi five minutes. ìwọ nìkan ló mọ sójà èmi ọmọ navy. no true just five minutes. ó bọ̀ ìṣòjà rẹ̀. finlẹ̀ finlẹ̀ finlẹ̀. olùṣe oyè. ọlọ́run pé. ẹ̀ẹ́lò kí ló ń pè mí fún kí ló ń pè mí fún ẹ lọ́wọ́ kọ ẹ̀. Botishola, for crying out loud. When will you learn to talk to me in a civil way? Abo ti gbàgbé pé ìyàwó ẹni mi ni. Orí ẹ̀ ò pé, orí ẹ̀ ò pé rárá. I should talk to you in a civil way. Ó ṣe kí respect ẹ kí mo kó wa civil even when you when you do the wrong thing. Abi, kí ló yẹ tó fi ṣúgà sínú tí fún mi gbà tó mọ̀ pé mi ò kí mú. Bọ̀ bọ̀ bọ̀ kí ni shut up ẹ. Eh? Shut up. Ìṣọ̀lá. Ah! Ìṣọ̀lá. Ìṣọ̀lá àbí kí ni mo gbọ́ yẹn? <laughs> no you see àgbàdo ti tiẹ̀ i mean you personally <laughs> ó ti bọ́ kúrò lórí àpáta you see from the àpáta ó ti wọ́n bọ́ sórí ilẹ̀ tó ní ọ̀rá that ìdí ilẹ̀ that is fertile <laughs> congratulations oh i'm shaking up, buddy. i see you oh kudos now this is absolutely friction kudos to you. I greet you. you see, ó ṣẹ̀ṣẹ̀ pàdé what they call your rawa. Yeah, now congratulations once again. Oh, sorry. ìran kan nípa yín mà ó dẹ̀ clear ẹ gbọ́ nígbà tó bá tó àkókò fún yín láti má rí mà ẹ gbàdúrà ẹ gbàdúrà yẹn kíkan kíkan ẹ gbàdúrà kọlọ́run má jẹ́ ká ẹ ṣìyàn kọlọ́run pèsè ràwá ní àtìyín kan yìí kángẹ́lì yín wá yín kan ìwọ náà nira wa níyà mi a jẹ́ wípé àwa méjèèjì nira wa ní yàrá wa which hmm. means you are my angel <laughs> all right no problem so let me just. ọkọ mi ọkọ mi jọ Ọlọ́run ni mo ah, no no no stand up. dáríjì Jim. dárí gbogbo mi kí wọ́n máa sọ pé nǹkan tó ṣe mí ni mi ò mọ̀. Mm orí mi kan orí mi ò pé in fact mi ìgbádùn orí mi ti dàrú pátápátá pátápátá àmọ́ nísìnyí báyìí i'm back to my senses mm. i am back to my senses ọkọ mi jọ i miss you so much i miss everything about us and i want us back together. Hmm. jọ̀ọ́ nítorí ọlọ́run dáríjì mi. ẹ ẹ má má má stress out rẹ wúrọ̀lá èmi ti dáríjì ẹ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ mọ́ọ̀sán ṣoṣù ẹ̀yìn ni ẹ̀ṣẹ̀ wo ló ti ẹ̀ṣẹ̀ gan mo ti dáríjì ẹ tipẹ́tipẹ́ wọ́n ti dáríjì mi. of course. ó ah, ṣe ọkọ mi ó ṣe ó ṣe gidi gan. abẹ abẹ long. Ah, me don't do ń show. Oh yeah, ó yẹ jẹ́ ká máa lọlé. ẹ eh? ilé ibo ilé wo ni ẹ. Ah, ilé wa. Ah, ilé yín ilé tí bob ti ẹ rà fún ẹ àbí o ti nílé mi ni. Must have been now. ilé tí pọ́pì mi rà fún mi ṣé èmi àti ẹ náà lájọ ní. èmi àti ẹ náà lájọ ní wo wo wo jẹ́ sọ́kọ fún ẹ sórí alẹ́ ọjọ́ tó ti tilẹ̀kùn mọ́ mi tó ò jẹ́ kí n wọlé alẹ́ ọjọ́ ìbò ti mọ̀ pé ilé ẹ ni ilé pọ́pì ẹ ni máa lọ ilé pọ́pì ẹ. èwo tẹ ilé yẹ kí n fi opportunity introduce ẹ fọsẹ njó tẹ mọ. ó dà pé lè tẹ̀jọ́ ń ṣiṣẹ́ àbí nǹkan. ràwa níyàmì rèé ìjọ́ tẹ mọ tó ń jẹ́ ràwa níyàgò. Wurola, as a matter of fact, Rawani Aje Angeli, which means angel. So, this is my angel. This is Wurola. Hello. I, ah, I, ah, ah, I've been telling you about her. Eh? <laughs> So, Wurola, just take proper care of yourself and regards to your mom, okay? Fún ẹ stress o. Oh. <laughs> Excuse me. Uh, <laughs> um, take proper care of yourself once again and regards to your mom. Kò oh, kílẹ̀ o, kò dẹ̀ máa gbélé ẹ̀yẹ, ilé pọ̀psí ẹ̀.